وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أنه خير الخير عليه وآله وأصحابه وأزواجه وذرياته وتابعين وأصحابه فإن أحدث الحديث كتاب وقال عنه حديث محمد صلى الله عليه وسلم أشار الأمور محدثاتها وكل محدثة فيها وكل بدعة ضلالة ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته على رسول الله الحمد لله أقول لك الحمد لله أقول لك الحمد لله رب العالمين الحمد لله رب العالمين

كل عاقل قريب وكل قريب قد أتى وكل من أتى فهو Tuhan tak dapat berdoa dengan itu. Tuhan itu dengan ini. Tuhan

àwọn olùkọ́ wa ní àwọn ọ̀rọ̀ àwọn àlejò àwọn olùkọ́ wa àwọn ọ̀rọ̀ àwọn àlejò Òṣìṣẹ́ ni a fẹ̀rẹ̀ òkè òwúrọ̀ ọjọ́ ìgbà lẹ́yìn tí ayé wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́yìn tó òun náà ni ọmọ jẹ́ ìparí tẹ̀sí ìwọ̀n ọ̀sẹ̀ ọ̀rọ̀ ọ̀sẹ̀ ní ayé ọ̀sẹ̀ ìdára ọ̀tọ̀ àwọn àgbàṣe tó àwọn ọ̀rọ̀ ọ̀sẹ̀ àti ọ̀sẹ̀ àwọn ọ̀rọ̀ ọ̀sẹ̀ àti ọ̀sẹ̀ àwọn ọ̀rọ̀ ọ̀sẹ̀ gbogbo tó kájú tó náà ti ó kájú tó ti ìjọ yẹ ọ̀rọ̀ tí ó kájú tó ó kájú tó ọ̀rọ̀ tí ó kájú tó ọ̀rọ̀ tí nítorí láti kó wa tó tó lò wá ká lọ lò sí ẹ lókun pẹ̀lú àwọn ayé àti àbẹ́ká tó lọ ká lọ lò dáadáa tó rà yìí ní àgbẹ̀jẹ̀ lórí ìlú òwúrọ̀ káyà káàkiri púpọ̀ tó lọ bá kára wá ìwà ẹ̀yà káàkiri lọ́wọ́ ọmọ bàbá rẹ̀. Ayà ti a ti dúró, mo fẹ́ fi gbogbo já. Mo náà ní ayà ẹlẹ́kẹ̀ẹ́ta yìí ní olúkú. Níbi tí ọlọ́run ọba wa yìí lọ́lá. Ó ti dé kúrò wáyé pé àwọn òbí tó ń fún wa lọ́pàá jùlọ ní ìjọba láti fi àwọn ní nígbàgbọ́ ní wọ́n ń jọ́sìn ìyàtọ̀ sí ọlọ́run. sọ́dọ̀ wa ìjọba láti fi ojú bẹ́ẹ̀ tó ń lò ní ilé aláǹtakùn. ó sì jẹ́ pé òru yẹn ó láta ìwé ìgbòmí pẹ̀lú bí aláǹtakùn pẹ̀lú kéèyàn ti nǹkan níyàtọ̀ lọ́wọ́. Ilé aláǹtakùn rèé wọ́n láti nàlà mú. Bẹ́ẹ̀ náà ni àwọn táwọn yẹn ń gbọ́ lọ́wọ́ tí wọ́n ń gbọ́ lọ́wọ́ tó lọ́wọ́ lọ́wọ́. Àwọn náà já máa náà. Dọ́wọ́ àti tán àlejò wa ni àbẹ̀wò ẹgbẹ́ lọ́dọ̀ ọ̀lẹ́ ní àwọn tẹ́ lọ́dọ̀ ọlọ́wọ̀ yóò wọn náà wọ́n lọ́wọ́. kódà ọlọ́wọ́n máa bá àlejò ọlá a máa mú àwọn olùdíje nínú àwọn àpòjúwe tó láyé àwọn ọmọ wa pẹ́ẹ́lí bàtà pẹ̀lú olùkọ́ ìyá aláàbò àwọn tí wọ́n wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ àwọn tí wọ́n mọ́ lọ́wọ́ ìrìnàjò náà àwọn tó wọ̀nyí wọn àti ìdí ìtẹ́sínà wọn àti ìrànlọ́ àlùbá àbùkù ní ìlú ọ̀gá torí báwọn náà fún ara wọn wọn àlùbá àbùkù ara wọn ọlọ́run àti òkúrú sí aláàtàkùn lùgbìn aláàtàkùn ni èyàn náà gbálẹ̀ ti kọ́mọ ẹja aláàtàkùn bọ́ wà lẹ́yìn náà òdìbò ẹlú ẹ̀yàn mẹ́ta aláàtàkùn náà wà lẹ́yìn olùkọ́ olùkọ́ ẹ̀yàn mẹ́ta bẹ́ẹ̀ la kò dúró náà wà wà lọ́la tó fi ìbá tó ń ní ìgbà míì gẹ́gẹ́ bí wọ́n pé iṣẹ́ tọ́lọ̀ lè fi àwọn náà lè lò pé pé ẹgbẹ́ èrò bá sí nǹkan míì tí wọ́n fẹ́ kà yín sí ọlọ́run ni wọ́n wá lérò pé kà yín náà tó bá lọ sí àwọn olùfẹ́ ìdí ọlọ́run ti wọ́n lórí mi mẹ́tì ń sí ọlọ́run lórí mi. lórí pé káwọn bá wọn sọ̀rọ̀ lórí káfíń ní àlejò ìyá pàtó nínú ìlànà náà ìwà ọ̀la wà ní àti ìwà ìrànlọ́wọ́. méjèèjì nìbáyé lùhánà ìwọ́ta àyà ọlọ́run bá wà ní ìjọba tó ń bá wà ọ̀nà ìjọba. orí ìdílé yìí ọlọ́run wà ní máa gbé bóun ní sọ́ọ̀lì ẹ̀ òwe ní onílàkà ìlú ìgbòho. àwọn tẹ́lẹ̀ tó wà náà yà á fi wà ìlànà àdìmọ́ àwọn onímọ̀ àwọn tí ìgbàgbọ́ wà bẹ́lẹ́mì wọn àwọn yóò dúró ọlọ́wọ́n àti ẹ̀dùn wọn dúró níbi ayé àti ìjẹ́ ìlú. ayé àná òun náà tẹ̀lé wọn lọ́wọ́ wa nínú àwọn akẹ́kọ̀ọ́ ọ̀bà àdìjọ láti ẹ̀wọ́n náà àwọn akẹ́kọ̀ọ́ ọ̀bà àdìjọ láti kí ọlọ́ọ̀fẹ́ ká mú bẹ́ẹ̀. sábà bá mú àwọn àgbáyé kan wá kí ọlọ́run mú bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ká ló ń fi ìdàgbàsó káàdì pàtàkì láyé alákọ̀ọ́kọ́ yìí ó bẹ́ẹ̀ máa sọ àti wa. àwọn olùgbé àwọn nínú ìgbà tó tóbi náà ní káàdì ò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ pé ẹni ìgbà tó tóbi tó ń bá káàdì láyé. àbẹ́ nìkan tó ní tó tó nìkan tó tóbi náà wà láyé tó tó nìkan tó tóbi náà wà láyé. ẹ ò bẹ́ẹ̀ dà lè ìjọba láyé yíyo tó tóbi tó tóbi náà máa ti lè lọ. ìjọba àti tó tóbi náà nìyẹn náà wà pátá àti lè. tàbá wá yá àwọn ọmọ yẹn tọ́lọ̀ wá ju ara rẹ̀ pé ó ṣe ìsìnláàtì òfáìlìkì yìí máa ìlànà sí gẹ́gẹ́ bó jẹ́ sí pé ìsìnláàtì òfáìlì bẹ̀rẹ̀ láyàjì àdìwò ìlàlẹ́kàábì ìtọ́nà ń sọ yẹn òdodo ní tó sẹ́ńtó lè ta kọ̀ọ̀rọ̀ abẹ́ ní ìjọba tó kọlọkọlọ rẹ̀ àyàfẹ́ ní tó bá jẹ́ débi wáyé yàtọ̀ ìtọ́nà ní ó lè máa bẹ̀rẹ̀ pé ẹ ọ̀nà tí sábà lè fi sábà lè lè ọ̀nà tí ilẹ̀ fi di ilẹ̀ lè lè tó yàtọ̀ sí ìjọba ọ̀la àlejò láti máa kó òkú gbà. Tọ́lá tó ti tọ́lá mẹ́ta mú bẹ́ẹ̀ tọ́lá mẹ́ta mú bẹ́ẹ̀ náà káàdì mọ̀ ẹ́ pé tá a bá rí nǹkan kan tó lè kó wọ́n kó òkú jáde. agbọ́dọ̀ máa mọ̀ yí pé ẹnìkan ló kò ní jẹ. ẹ̀tọ́ àtòjú ìtẹ̀yẹ kàbá tìrí àjọ̀lọ̀tì náà ka ànàkàtọ̀wà àgbọ̀nì. bàbá rẹ̀ kàtí wọ́n ti agbọ́dọ̀ lórí agbọ́dọ̀ kọ́kọ́ lórí lọ́dọ̀ ẹ̀tọ́ ìtẹ̀yẹ. fóònù láàrin lẹ́yìn. àwọn òyìnbó gbìyànjú wọn ti kó ó wúlò ìyẹn ò lè jẹ́ ká máa lé kẹ́nẹ́ tó lè ká lè máa kírẹ́dìtì ọpọlọ àwọn tó ṣe é pé àwọn ìyẹn lọ́pọlọ òdúró tó rò. Gẹ́gẹ́ pé fóònù láwà pánlé láwà bàbà bí ọ̀jẹ́ ti pé àwọn tí wọ́n ṣe àwọn láàrùn ọpọlọ wọn láàrùn ọ̀rọ̀ àwọn èyí pé ìdí ọpọlọ wọn ni. Wọ́n wá lẹ̀ ya a bá sí àwọn tó ti bó ta káàdà nǹkan àdúgbò à dépò pé àwọn kan bí ẹ̀yẹ kò gbóbi ẹ̀ àwọn òbó ti lọ àwọn táyà ti lọ tó pé nígbà tó àwọn táyà tó ti ń dá àbẹ́ mọ̀ wọn mú wọn ti jáde lọ. èèyàn mẹ́rin ló ló ti táyà yìí nínú wa. ọ̀pọ̀lọpọ̀ wa là dé táyà yìí ṣùgbọ́n àwọn ọmọ ìlú ọ̀yẹ̀ káwọn táyà yìí jẹ́ lásìkò táwà yìí látara àwọn oríṣiríṣi tẹkinọ́lọ́jì tí wọ́n ti ṣe jáde láàyè. wọ́n sọ wá lẹ̀ a bá ń pèsè àwọn kan lórí àwọn kan tí wọ́n ti láyè láàyè. èyí pèsè lórí àwọn àwọn jọjú náà sàgbọ́n gàgẹ́ gbogbo àwọn fóònù yẹn àwọn kọ́ńpì tó ń gbèrò yẹn àmọ́ bí ọba ti rí léde táwọn táyà ọba rẹ̀ lè gbogbo àwọn fóònù tó ń jáde torí pé ìsinmi náà tó wà síra sàgbọ́n tó ta wọ́n ti pé òyìnbá fi owó rẹ̀ láwọn ẹkú àwọn fóònù tí ta àwọn nìyẹn.

náà ilé ìjọ wà lóòrò ìbá wọn ní ọ̀rẹ́ bàbá ẹ̀mú bọ́ọ̀bá ti ra bọ́ọ̀bá láti pàmọ́ ọkọ̀ ti ti lọ́kíà bọ́ọ̀bá láti lọ́kíà ọkọ̀ ti ti bàjẹ́ mú ìgbà náà ó ti bọ́ sí gbogbo là lulẹ̀ pé ipa ọkọ̀ ẹgbẹ́ ìfọ̀kọ̀ jáde lẹ́nu gbogbo là gbogbo nàlá kọ̀kọ́ gbogbo là àwọn tàbẹ́ ló náà ti pé báwọn ẹ̀nà ti lo àdùkò lọ tó tí wọ́n sì gbogbo lórí tó bẹ̀ẹ̀kẹ́ káwọn lówó bàbá tí ń ta àdùkò ìfọ́kọ́ lò èyí tó wọ́n àwọn àbí àkókò lọ́wọ́ wọ́n ti ń ta àdùkò olówó àwọn òṣìṣẹ́ wọ́n bẹ̀ẹ̀ lẹ́ẹ̀kọ́ ẹnu orúkọ just three times eight thousand naira ọ̀rà fóònù ní sinam ọ̀rà tó bá ní ìgbà báyìí ọ̀rà fóònù ní ọmọ àti àwọn pé àti ẹ̀kọ́ ìyẹn náà rẹ̀ àwọn ọ̀pọ̀ kan bẹ́ẹ̀ tó tí wọ́n fẹ́ kọ́ ìlú ìyẹn rẹ̀ àwọn ọ̀pọ̀ kan bẹ́ẹ̀ ọ̀rà fóònù ó tún padà yìí mo ká ti dìbò lọ nígbà yẹn ìgbà tá a dìbò sọ yẹn ó fún wálẹ̀ àlejò yóò ká ti dìbò nígbà yẹn láti ká òkú bẹ́ẹ̀ lọ. jẹ́nà ìwọlé tá a lè sọ yìí òbí náà tá a lè sọ wá sí o ká lè mọ ọlọ́run yìí o. ìlú àwọn akéwì mọ̀tàn akọ́kọ́ wà ń bá yẹn. ó kọ̀ wọ́n jọ sọ́jọ́ ń bá yẹn tó àwọn ẹsẹ̀ ìlú tó kọ́

àtàwọn ọmọ ìlú wọ́n tó ọ̀gá láì tọ́ka dáhùn tó sọ wá rẹ̀ láti fi ọ̀rọ̀ ti wù. lákàn òun kí ló fẹ́ fi ipa sí kò náà ọ̀gá nìyẹn tó wá ń yẹ nípa pàtàkì lójú wa èso tó gbé e Gbàtọ́ ṣe tí ẹ̀ tó gbà pápá ní ọ̀dọ̀ tí ọ̀nà ọ̀fẹ́ ó yọ lánàá ọ̀kadà ọ̀nà ti gbó. Dàpọ̀ sọ fóònù sọ́kọ̀ ọ̀fẹ́ orí ìṣòro mi. Wá ó gbé lọ sí orí àtọ̀kọ̀ ọ̀rọ̀. Kò fẹ́ ṣe ó bá wọn sọ̀rọ̀ إن في ذلك لآية للمؤمنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الله السماوات والأرض بالحق. أنا بابا لك ọlọ́run tó wọ́n lọ́wọ́ ọba tó ń dá sánmà méjèèjì ẹ̀rù tàwọn wá tó dákọ̀ òun àwọn sánmà òun dá ilẹ̀ bẹ̀rẹ̀ àpọ̀ ẹ̀rù òun àwọn mẹ́wàá bẹ̀rẹ̀ àpọ̀ pẹ̀lú òdodo láì ṣe pẹ̀lú àjẹ́ láì ṣe pẹ̀lú eré ẹ̀yìn kéèkó kẹta owó lásán fọ́tọ̀ owó tó wà lásán gbà tó àtúbáwò àtúbáwò rẹ̀ yẹn kí ló mú ìyẹn náà máa lè tọ́lá dé sọ fún wa ẹni pé kí lásán bàbá yíyá ni kọ̀lákọ́kọ́ sàmá wá sí wọn sọ́nà náà sí àwọn ọmọ náà ó sì kálẹ̀ ìtọ́nà ọba àlejò ọlárúfẹ́ kámújáde lẹ́yìn ẹ̀ lọ́tẹ̀lẹ̀ yẹn ń pè ní ìgbéèrè ìdárí dájúdájú níbi dídá sọ́nà àti ilẹ̀ tó rúdá yẹn làáyà àmì ní bẹ́ẹ̀ fi ní ìjọ́ni lórí mẹ́yẹ kó jẹ́ ìrọ̀rùn ṣùgbọ́n nìkan ò ní wọlé ọ̀yà pọ̀ jọ ní lóṣù àyàfẹ́ tó bá jẹ́ lóde yìí ẹ̀tọ́ àjọ náà wà gbọ́dọ̀ ní ọ̀nà bẹ́ẹ̀. tó àlẹ́ ìta tó wájú fúnra wa nínú àyà yìí àyà yìí kan ó tó láti mú bẹni ní rúre kan míì tó mú kan míì lọ́lọ́rọ̀ àkókò ìgbà wípé kan ó lè kà ń lẹ̀ yàtọ̀ sí ìlànà tọ́lọ̀ ọba àdébíọ́lá gbé kalẹ̀ láti wá solution gbogbo problem tó wá wà ní ìgbéga yìí wa eléyìí tó láti dé pọn ẹ tó hàn ọlọ́ọ̀bà tó bẹ̀. ọba tó wò ó ti kú lọ́dọ̀ rẹ̀ nígbà kan. ọlọ́run sọ nínú kíláàsì rẹ̀ wà láì lọ tọ́lọ̀ wà lẹ́kọ̀ọ́lá ní ẹ̀ka ẹ̀rọ ẹ̀ka ẹ̀kọ́ olùdámọ̀ wọ́ọ́rọ́ wa rẹ̀. Sábà máa ń bá ọ̀rọ̀ lẹ́yìn. Àárín àkáàtì ìṣàkùn ìyàwó. Kẹ́lìkẹ́lì ti kẹ́lìkẹ́lì káàdì kó fi sọmọ lọ tó káyọ̀. Ibẹ̀ náà ni ó tún máa wọ. Lẹ́yìn táwọn olókè, òde sáwọn alákọ̀ọ́kọ́ náà. Lẹ́yìn táwọn olókè, òde sáwọn alákọ̀ọ́kọ́. Èyí táwọn olókè yìí, kùrùkùrù lásán ni. Ní pé ìbálòpọ̀ yọkọ̀ dàgbà ilé ẹ̀mọ̀ wò lẹ́yìn.

ọlọ́wọ́ bàbá ilé fẹ́ láwọn tó ti mọ̀ ọ̀rọ̀ sọ ní nínú àwọn àbá sọ́lẹ̀ ìpè bẹ́ẹ̀ pé lọ́pọ̀lọpọ̀ bí sáwọn ọlọ́wọ́ máa ti bájú ọrụ ni àwọn àbá ìdòrò ń gbé ilẹ̀ bá kọ́kọ́ jáde náà ìlú ní lọ́kọ́ jáde ìlú rẹ̀ ìlú jáde wa àyàfi tó wáyé pọ̀tẹ̀ tó ń tọ̀ láì sánà ká mà ní pé lọ́pọ̀ tó ń yẹn kó tó tó pọ́n yẹn lọ́lọ́ pé lọ́pọ̀ bọ́ lọ́pọ̀lọpọ̀ ni bí mo dákọ̀ sàbá ni wá ní ìmọ̀tọ̀ wọ́n lè ìpele méje sábà náà èyí sábà kan sábà kan àbá ìṣòro àìsàn ti èyí ọgọ́rùn ọdún ìran ọgọ́rùn-ún èyí máa ọdún èyí ọgọ́rùn máa ọdún five hundred years ni yóò fi ẹ̀rẹ̀ sí ẹ̀kún wọn lè lọ orí àwọn ọ̀rọ̀ ká sọ bí ó lè jìnnà. Ìyá ọ̀gbọ́n náà ti dà ọlọ́run wá sọ ilé yìí pé jíjá sánmà àti jíjálẹ̀ ìlà àlàtọ̀ náà ìrìnàmí ìlà nígbàdàrà ẹ̀dá ní mímí. ìlà àlàtọ̀ wá bí látọ̀ aláàbòdìláṣẹ láì ìrìnàmí yìí eléyìí ọmọ tọ́ka ní ìtọ́ka eléyìí tó bojú ọ̀yáyá lórí wípé ọba táà ń sọ fún ọba tó ni ṣùgbọ́n àwọn tí ó kọ̀ yé àwọn ẹni tó kọ̀ náà wà gbọ́ kí ló máa tóbi síbẹ̀ orúkọ àwọn ẹni tó kọ̀ náà wà gbọ́ yìí àwọn máa rí ìtọ́ka látara tí wọ́n já èèyàn máa wá rí ma bẹ́ẹ̀ ni tọ́ka nǹkan ìrẹ́pọ̀ lórí òun la ṣàlàyé fún wọn lẹ́ẹ̀kan nípa bá rí bóòlù nìkan ara kan ṣáì òun náà lọ́ta á máa tó agbọ́dọ̀ ọ̀rọ̀ ló kan ọpọlọ ẹni tó ṣe ìgbà ẹ̀ ìlọ́pọ̀lọpọ̀ láàárín àwọn ọmọ akọ̀ká tí wọ́n fi àwọn bí mọ́tò òbí àti ẹ́ńjìn jẹnẹrétọ̀ àti òbí kẹ̀kẹ́ jọmọ lọ́mọ rẹ̀. àgbà fẹ́ẹ́ jẹ ọpọlọ rẹ̀ fóun náà fi ṣùgbọ́n ó bá wọn kẹ́kẹ́ àǹtọ̀ wọ̀ yẹn àwọn tá à ń sọ yìí ti láwọn ní má dà kẹ́kẹ́ bí wọ́n ti jáde àti ní nǹkan ọ̀sán. àwọn ní bọ́ọ̀sì kẹ́kẹ́ tí mo ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ sí bọ́ọ̀sì lọ́nà tí mo àwọn gbogbo àwọn yìí máa fẹ́ ìyábẹ̀ lọ rẹ̀ tọ́ọ̀tù gbòòrò sáà ẹ bá wà jáde lórí ní sáà nìyí àkókò náà àbí àìsàn ní àbá àtàrà ìṣèlú wa jama ẹ ṣe bá lé lẹ́nu tọ́ọ̀tù yẹn ga ilẹ̀ ẹlẹ̀ tó wá ní wá tó bẹ̀rẹ̀ tó lórí tọ́ọ̀tù yẹn rẹ̀ wá ẹ̀dá bẹ̀rẹ̀ tó tọ́ ìjẹ́lẹ̀ káwò ló rẹ̀ ọ̀rọ̀ dálẹ̀ ẹ̀wà tó da ẹ̀dá bẹ̀rẹ̀ tó tó gbogbo. kò sí ìpèkè tá a ń bí kó ìpèkè tá a dá ọ̀gá yìí. ẹ ìyẹn ni wọ́n ti ṣe gbogbo ẹ̀ ẹ̀hẹ́ ẹni ní tó jáde nínú ilẹ̀ ọ̀sẹ̀ tó jáde àbí nínú ilẹ̀ ọ̀sẹ̀ tó jáde inú ọ̀sẹ̀ ìwọ́n ti kò gbogbo àwọn ọmọ pátá táàbà àti pátá ó ti ní ìkàtó ti jáde wá ṣùgbọ́n ìtọ́mọ̀ ọ̀rọ̀ àdéjọ lájá àwọn ọmọ ọ̀pá padà padà síbi ilé nítorí àwọn wá tó ń gbọ́ wa kọ́ lókè wà tàbí wà bẹ́ẹ̀ tí wọ́n ọlọ́run àtọ́lá رفع السماوات بغير عمل خلق السماوات خلق السماوات خلق السماوات بغير عمل ترونها إن في ذلك لآية للمؤمنين خلق السماوات nínú ọmọ tí wá tó lò mọ́nù kọ́ ni خلق السماوات بغير عمل ترونها رؤوس السماء ليل في رؤوس الله ولا تزال kọ́lẹ́ tẹ̀lé títí kọ́lẹ́ tẹ̀lé kẹ́kẹ́ kó wá láì láti tẹ̀lé èkó lákàtí méjì kọ́ mọ́tò kó kẹta mú ló ẹni láti ọ̀dọ̀ méje láàrin òkú mẹ́ta títà kọ́pẹ̀ tó wà lásán kó kù tó ẹ̀ kó kù tó ẹ̀ kọ́ wáyé nínú ìrọ̀lẹ́ ní bíbí náà kò ní bíbí náà ìjìnlẹ̀ àti ọba ti rẹ̀ sílẹ̀ yẹn bá wó gbèrè ọlọ́pàá àwọn ẹ̀kọ́ mi lábẹ́ rẹ̀ tó wọ́n tọ̀ ń tó ti dé ẹ̀kọ́ yẹn tó dé nínú ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n tọ̀ kó jẹ kó tó kọ́ yẹn ààrẹ kó lè fílà tó bá ti fẹ̀ tó

Tó bá rí bẹ́ẹ̀, gbogbo àwọn ilé ọlọ́ọ̀bà àdéjọ ọlá ọdọ́ táwọn akara rẹ̀ bá máa òun ní pápá sì lọ ọ̀rọ̀ jẹ́ mú ní ọ̀gbọ̀dọ̀ tó ní tó kéré, ní bọ̀. máa ń ni kí lọ tí wọ́n yẹ kó wọ́n máa ṣe tí lọ́jọ́ kó ṣe wọ́n yẹ kó lè mọ̀ yí pé ẹ̀sìn tó bá bẹ́ẹ̀ sin ọlọ́wọ̀n bá lódodo tó bá bẹ́ẹ̀ sin ọlọ́wọ̀n bá lódodo ọgbọ̀n wá ní gbogbo lànà ní pé kó làwọn tó hádà pé lẹ́yìn bàtà nẹ́bí wà láyé àwọn ẹ̀kùn sojú ẹ̀rọ sojú gbà tẹ́lẹ̀ mọ́sọ̀ kàlùbà ní àwọn ọ̀rọ̀ àbá nẹ́bí. Ìgbàdí ti tọ́ wájú fún pé a ó máa ní ọ̀rọ̀ nẹ́bí àwọn nẹ́bí sí

ọlọ́run ti mọ̀ pé nàìjíríà ló kù ọ̀sùn tẹ́lẹ̀ ọlọ́run ti mọ̀ pé nàìjíríà ló kù ọlọ́run ti mọ̀ pé nàìjíríà òkúmọ̀ tó pé àwọn ìta òta òta ó nílẹ̀ láwọn pọ́lẹ́mù tí wọ́n máa ń bẹ̀rù àwọn náà láwọn pọ́lẹ́mù tí wọ́n bẹ̀rù kò síbi tí ò sí pọ́lẹ́mù tó ká ikú nípa mẹ́ra ọkà lè jẹ́ kí nípa àwọn abala tó ká lóko tó ká lóko yàtọ̀ síra wọn. oríṣi eléyìí ẹ̀sìn Ìgbọ́dọ̀ fẹ́ ká fún mẹ́rin yẹn o, ká fún yẹn bóòlù ti bọ̀ kalẹ̀ máa lẹ́nu. Ọlọ́run ká fún yẹn báwọn sọ ábà tí ó sojú pàṣẹ tó kalẹ̀ máa lẹ́nu ti lọ. fẹ́ mú jáde fún wa ní ìdílé tó ń bọ̀rọ̀ fún wa yìí òun dá sọ́mà àti ẹ̀yẹ o, àkàrà wà yìí. Ẹ̀ka wà. Adúlọ̀. Adúlọ̀. Adúlọ̀ lórí ìdílé mùmìnà ọ̀gbọ̀dọ̀ púpọ̀ ní máa pọ̀ wọ́n ní wọ́n wá mùsùlùmí lè ní ìgbọ̀ láti ní ojú ojú ojú ń kí ń tọ́ka ní sánmà àti ilẹ̀ olówà ọlọ́pàá àti ìjọba tẹ̀síwájú pé ó tún máa ń yẹ ilẹ̀ ìgbà mìíràn lè ta lọ́wọ́ tẹ̀lé ìtọ́lá. Òkùnrin náà ó ní ayẹyẹ ìgbà mìíràn lè ta wọ́n á ní ìrà nẹ́bì. Ó tún máa ń yẹ ilẹ̀ ìgbà mìíràn lè ta máa ta fún wa. Ohun ta sọ kalẹ̀ fún ìrà nẹ́bì. Ohun ta fẹ́ràn lè ṣe nínú kíra máa ta fún wa. Bákanáà, ọmọ wá gbé dúró. Ìrún, péyàn bá lè máa kírun dáadáa, tó ti sọ ìrún tó ti ẹkó sọ, tẹ̀lẹ̀ á ní ìpàṣà, ìrún ní rẹ̀ kan sí lè ti méjì kan tó mọ wá ṣe tẹ̀lé á ánìlbàṣà yóò máa kọ ìwà ẹ̀ṣẹ̀ fún ni yóò máa kọ àwọn ìwà àlùbàṣà tàbá ní àlùbàṣà nínú Al-Qur'an lọ́pọ̀lọpọ̀ bí a máa túmọ̀ sí ẹ̀ṣẹ̀ jẹ́rẹ́rẹ́ nígbà míì ìgbà míì a sì túmọ̀ sí ìná ṣíṣe kọ́dà ìgbà míì akótúmọ̀ sẹ́gbọ́ ìpé. Iná gbọ́dá àtàkà fẹ́ lọ́wọ́ sọ fún pé lẹ́yìn bá fi bó ti yẹ kí tí ìrun rẹ̀ bá yẹjú dáadáa bó ti yẹjú. Bẹ̀ni ìwọ́n kọ àwọn ìwà fún. mú ìjà àti gbogbo àwọn ìjà tó kàn pọ̀ tẹ́sí pọ̀ ẹ̀jẹ̀ gbọ́n wọ àwọn nǹkan tẹ́sí pọ̀ torí pé máa ṣẹlẹ̀ nígbà míì nǹkan tẹ́sí pọ̀ lọ́dọ̀ ẹlòmíì ọkọ̀ ẹlòmíì ni wọ́n pọ̀ nàwa ni tó kàn pọ̀ níta gbàlérò ní wípé ilé ìtẹ́sí pọ̀ ẹlòmíì kò sí sọ́kàn. níyàwó rẹ̀ ní bá mọ́ fẹ́yàwó rẹ̀ ní ọmọ rẹ̀ tẹ́rẹ ní ti ń pàtì kò sí kankan yóò tún máa gbọ́ ní ẹ̀rẹ́ tí ló ti pọ̀ sí mẹ́ta mẹ́ta tó sábẹ́ mi náà tó olùkọ́ àlẹ́ ṣùgbọ́n bá kọjá ìyàwó tó kọjá rẹ̀ tó lọ́wọ́ pọ̀ wọ́n sáré kójú láti ìgbàrà fún láti mọ̀ pé lánà ọkùnrin bí nílò rárá ìjòwú ní ti pọ̀jù agbọ́dọ̀ ìjòwú ọkùnrin tí wọ́n jòwú lórí ìyàwó ẹ̀ ọkùnrin tí ọba jòwú lórí ìyàwó ẹ̀ kí láti pẹ̀lú gbàmù dàyù dàyù yòókọ̀ ọkùnrin akọ́bíjọpọ̀ ọkùnrin aláìsí ọkùnrin ó jẹ́ ẹnìkan ọkùnrin kan mọ́ ọkọ́yàwó rẹ̀ lọ́nà wọ́n ti kàtó rò ṣé àtàkátà ń kùn àtàkátà wọlé ní ọba tó ní sí láàárọ̀ ọ̀gá kóyàwó ìkókóyàwó ìkókó tẹ́tí sí ìjókòó mọ́ra àwọn ọ̀gá ara wọn kiri àwọn náà nù áà nínú gbàm gbàm ọ̀rọ̀ àwọn bọ́lá ẹ̀kọ́ ọ̀pára nínú lọ́wọ́ nínú gbàm ọ̀gbà ìyàwó lọ́wọ́ Ah. àdábì ni àtẹ́lẹwọ́ àtẹ́lẹwọ́ ọkùnrin tí ń ka àtẹ́lẹwọ́ obìnrin àjìnàbí àbí ara obìnrin àjìnàbí àdábì ni tí ó ti òkun náà mọ́wọ́ òkun náà àwọn àtọ́kò fẹ́ kí o di òkun náà wá jóyẹ̀ lọ́wọ́ ó sì ta àjùkọ́lọ̀ pa obìnrin àjìnàbí lọ́rùn abẹ́lẹ̀ mẹ́lẹ̀ mẹ́lẹ̀ wá ilé ìlú lọ́pù àwọn ọ̀rẹ́ ara wọn ó ti kọjá ó gbàgbọ́ nínú orí kọ́lá ó mọ̀ àtọ́ wípé àkílé wa ti láti ra wọn látàrí fún òní níbi kẹta jàmá láti sọ fún àwọn níbi ọkùnrin tí ò ní rí ọkùnrin tí ò ní rí sí ìtẹ́ka dábàá wá fún àlùmú kárí gbà náà ẹjẹ́ á sọ wípé ìtàtẹ́sì pọ̀ tàbá nìkan tó kẹ́kọ̀ọ́ ìyí wọn fẹ́ sí pọ̀ lágbàlérò torí di ilé ọlọ́wà ní wọ́lá ní kí ó lọ ẹ̀lá kí ó ẹlọ́mọ̀ ipé ìrántí ọlọ́wọ̀ bá ló tóbi jù ọlọ́wọ̀ tó nímọ̀ nípa gbogbo tó kàrùkú wá ń tẹ̀lú

mo rí ọ ẹ̀dàkùn lẹ́mọ̀rí ọkọ̀ ọ̀sán gbọ́dọ̀ kó yẹ lánàá ọmọ buhari ọba kéré yọ mọ tó ń pè ìlú máa rẹ̀ mẹ́rin yẹn táwa ti ń gbọ́ yélédè ìwà rà ọgbọ́ rí aláàmà tó ti náà mo mọ dẹ́ẹ̀dẹ́ ó kárí wọn wà ó dá sí kó lábì وطبعا فإن كان شرا فشر وطبعا سيابرنا طبعا بابرنا له أيضا بعد الدولة طبعا الدولة يلا بطبعا سورة كتب الدين كتب رسالة ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة خيرا يره ọmọ kékeré láìsọ bá ní dáadáa ọlọ́run náà bọ̀ wá pàwó òru náà. wọ́n ní ìyá ní sọ́ọ̀nà lọ́rọ̀ ìṣàlọ́ yìí yà wọ́n. ìṣọ̀bá ti ṣe náà náà jẹ́mọ́ àwọn atábá wáyà ta kàtẹ́ yìí ká tó mú àwọn ẹ̀kọ́ kan jáde ń bẹ̀ ká tó lọ tó àfẹ́ yà púpọ̀ àwọn kan ti sílẹ̀. àkọ́kọ́ mẹ́rin wípé nítorí ọkọ̀ mi bẹ̀rẹ̀ áyà ọ̀rọ̀ ọ̀nà lọ́nà ọkọ̀ mi bẹ̀rẹ̀ ìbílẹ̀ ọmọ mú yẹ jáde bára ọ̀pọ̀lọpọ̀ àwọn apá àwọn àgbàjúdá adáná ti mọ̀ mọ́ jáde. áyà ni ọ̀rọ̀ ọ̀nà lọ́nà ọkọ̀ mi bẹ̀rẹ̀ اتل ما أوحي ما أوحي إليك من الكتاب obìnrin ọ̀rọ̀ wípé mo bà bẹ́ẹ̀ á máa ṣe bẹ́ẹ̀ ọ̀hàn wọ́n lọ wá díẹ̀ á lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa kó lè yé wa ẹ̀kọ́ ẹ̀sìn wa á kọ́ tí ó wa ni bó bá ti wù wá kéde bá tẹ̀ máa wá sí ọmọ orí àmọ̀ wá fi ṣe rárá ẹ̀sìn tó àti ẹ̀sìn ọmọ orí o ẹ̀sìn ìmọ̀ ni àkọ́kọ́ nìyẹn mélòó mélòó lẹ́yìn nínú ẹlòmíì tó lóhun ìran ọkàn láti fi ohun jìnnà yìí ẹ wá bèèrè lọ́wọ́ ẹ pé lẹ́yìn ìgbà wàtí Allahu akbar náà kí ni wọ́n máa ń kọ̀ máa. káwa bẹ̀rẹ̀ tó bá tẹ̀ àgbà bá tẹ̀ àrẹ̀ wọ̀nyẹ́ fún mi. sábà lórí ìdùkú kílà máa wí ọ̀la báwo la sọ̀rọ̀ jẹun bí ọmọdé ìlú ọ̀nà jẹun bí ọmọdé bọ́lá ẹ̀rẹ̀ ìwé ọ̀nà tí wọ́n sọ̀rọ̀. sábà lórí jẹlẹ̀ kí ni wọ́n wí kọ̀mọ́ káàkiri ẹ̀rọ ti mọ̀ lọ sí àwọn tó tá a bá gbórí ní ìlú fún anita àwọn anita àwọn anita àwọn àwọn abẹ́rù ìlú náà o. bọ́lá ká tó fẹ́lẹ̀ bá tẹ̀ àkíkà anita àwọn àwọn gbogbo àwọn akẹ́ wọ̀nyí ẹlòmí ọ̀mà olùwà lórí àtàyà ẹ̀rọ abẹ́rẹ́ ìlú kẹ́lẹ́mí ọkọ̀ àtàyà ṣé wọ́n pọ̀lọpọ̀ náà bẹ́ẹ̀ ni lórí gbogbo bìjà láì bá àwọn àbá pàrọ̀ jù bẹ́ẹ̀ ni gbogbo bìjà àwọn àti ní kábẹ́ẹ̀lì pẹ́sẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ìbáyà gbáà ní gbogbo bìjà wọ́n ní kẹ́lẹ́mí ọkọ̀ àtàyà á wọ́n pọ̀ lọ́ni gbogbo á alámúnátíra tẹ́nẹ̀ lákàtọ́ ní lákà àbí ìbáàrí àkáyàtò nìlá àkáyàtò nìlá àtàláwà alẹ́kọ̀ọ́ lábúrú lábàkàtò àbí ẹ̀rí lórí ìlú tó ti já ṣọ́ agbáàbá àwọn agbábí ìtìrí pọ̀lá ìkòdì lọ́lọ́pọ̀lọpọ̀ àárín wọn mọ́ wọ́n lè láwọn ìpìlọ́pọ̀ àwọn ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni bí ẹlọ́run ẹlòmí ìtọ́lóhun kírun ìwà ẹgbẹ́ rẹ̀ ìrùn yẹn ò sí tẹ́tọ́ lẹ́rẹ́ ó lè táwọn àlọ́ parọ́ ní ìjọba àwọn ọ̀rọ̀ parọ́ táwọn àbá àgbẹ̀rẹ̀ sọ pé kó wá ní ajẹ́pẹ́ fún kálukọ́ yẹn rẹ̀ wò ní ẹ o oyin kọ́ ọmọ fóònù máa ní iye méjì wá ní kí ní ẹ o ìrùn rẹ̀ ẹ̀ tọ́nà bá nípa sí wọn táàbù tí ó jẹ káàkiri wọ́dà sí lọ́wọ́ ẹgbẹ́ ìrún máa ti sẹ́yìn lára wa yóò máa kọ ìwà ẹ̀sẹ̀ fún wa. ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ bí ìṣùtọ́ ọmọ àlejò lábúgbú wáyé tó wá kí ní sọ́lá ọmọ àlejò lábúgbú ní ká wà tọ́lú tọ̀lá kò ní ẹmọ kí ó ṣe máa gbé òdúró àbá ní ẹgbẹ́ kí wá rò má wà kí ní wọ́n ní tó so mọ́ wà kí ní òun ni màá kọ́ bọ́ máa yàtọ̀ alákọ̀ọ́ ìṣòro tó fẹ́ àtùkọ̀lá táwọn ojú tó gbogbo àwọn ọ̀sẹ̀ tó lè ní lọ́tọ̀ àwọn mẹ́jẹ̀mú tó so má kí òun lè lálàáfíà bẹ̀rẹ̀ látorí ìmọ́ra akójútó ìmọ́ra wa dáadáa kò ní sínú wípé ọkọ̀ máa kírun pẹ̀lú ẹ̀gbẹ́ tó lè náà pẹ̀lú ọkùnrin yìí lè lè tọ́ba tọ̀ ìlà ìjì tó ti dàgbé tó gbogbo nípa ní ìtọ́jú bá wa lò ó lọ́wọ́ ìjì káfẹ́ ìgbé nínú tó ọ̀pá ìyá àbárí pẹ̀lú lè lè tí ó ti ẹkú kọ́ ọ̀lẹ́kọ̀ọ́ bá ti Owó tó jẹ́ báyìí mọ́ra agbọ́dọ̀ mọ́. Owó tó lè jẹ́ kí ìrùn wá pé dáadáa agbọ́dọ̀ mọ́. Látara eléyìí, báwọn ọ̀sẹ̀ wọ̀nyí bá dúró ìyẹn òun náà lè wọ́n fi àbáwá ibùn kẹfì ìkọ́nà bọ́bá ayọ́lọ́sí wa wọ́n ní anàkọ̀lá àtàfẹ́ sẹ́mìlú àdàfẹ́ ẹ̀yìn wọ́n ní tàbárí ìrún títí tọ́nà wà ìkọ́lá sọ̀rọ̀ ọba kó nǹkan méjì kan sí lóṣù pàtàkì tó ṣe wípé yóò ìrìn yóò wúlò fún ẹni tí bá ti látara àwọn kan náà wọ́n lè wà wọ́ àlá táàkì ìfàwáyé wà lè mọ̀ṣàrọ̀ ai inna muwazabata inna muwazabataha تعمل على ترك ذلك مثل بعض ما يوم ممكن راجع فقال لو ممكن جماعة ilé yóò tẹ̀lé ní o ilé yóò rọ̀ tọ̀ lọ́wọ́ láti lè pa omi jẹ́ ìgbà ilé sí. abáàlù kan wa níbi àyà ẹ̀nà sọ̀rọ̀ àtàtà ní àyùbàtà ìwà ìlúgà. Wọ́n ní mungu múrù sọ̀rọ̀ àtùkú bìlmàrú wà tẹ́lẹ̀ áwù ánì ìmúkẹ́rù. Lámúyé zát lè sọ̀rọ̀ àti ìmìnà lọ ìlà bùrùdẹ́. Abẹ́ ìta. Àákàrí yẹn ọjọ́ ákàrí mọ̀kú wà láwọn mọ̀kú wà láwọn mọ̀kú wọ́n lẹ́ni tó bá dé bí wípé ìyẹn tó kí inú yóò rán bá láti dáadáa síse inú kí ń kí kò sàtúnṣe rẹ̀ tó ọdẹ ní eré ẹni tí ń kí náà fẹ́ lè yàn dáadáa láàrin àwọn èèyàn ẹni bú náà tó máa wọ́n yẹn náà kó àwọn tí ẹ bá jẹ́

ẹni tó fẹ́ yí pé ìlú tí ń kí ọ̀tọ́ di ẹni rí ẹni tí ń kí ń fẹ́ pé ẹ bá máa dá nǹkan pọ̀ ẹ ká máa mọ̀ pé ẹ bá dá pọ̀ bàbá jùlọ nípa ọ̀rọ̀ owó ẹjọ́ múlẹ̀ tira yín abẹ́jọ́ múlẹ̀ tira yín kò tó tí wọ́n bàtà ìlú pé kò yíra yín látara àwọn àjọtara rẹ̀ jáde ìjọ́kọ̀wé jáde oṣù lọ́wọ́ kéwù àyẹ̀mù rẹ̀ wò báyìí bọ́ báyìí irun rẹ̀ bá yẹjú dáadáa irun rẹ̀ ọ̀pọ̀ ní sùúrù irun rẹ̀ ọ̀pọ̀ ní ẹ̀kọ́ bá ti bá aládùúgbò òde ọwọ́ àdẹ́nu tẹ́ wọ́n náà ní mo kọ́ pé lórí rẹ̀ sáà gbogbo gbà ó ti kọ́ pé tó ń kọ́ pé yìí nọ́mà náà ní nítorí ẹ̀kọ́ òṣèlú òṣèlú owó tó ẹ̀kọ́ òṣèlú ẹnu fẹ́ lọ́mọ òbí ló ń fi hàn yẹra rẹ wò inú rẹ wò inú rẹ wò rẹ wò lára. ẹni bá ń kí hàn dáadáa ló ń lókè ojú òsì a máa ti mú a sábẹ́ àbá èyí wò tó àbá àwọn ẹ̀sùn gbọ́ yé torí ti eléyìí gbogbo wọn náà bí wọn náà máa ń kírun rọmọdọ́nà ní lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ààwẹ̀ ló sọ ẹlòmíì jẹ́ ní rírọ̀ bí rọ̀mọ̀dọ́nà bá tán mọ́bì ń lẹ̀ wọ́n lè rí pé èrò tó ń fún rọ̀mọ̀dọ́nà ó fún ọ pé ọkọ̀ lè yàn yìí wọ́n dà wọ́n náà wo àwọn àtẹ́mí tó rìn sí ó sì wọ́n wọ́n fẹ́ wọn lọ́wọ́ ah, àbá á ah, ìlẹ́gbẹ́gbẹ́ ló lè rọ̀ báyìí táwọn àtẹ́jọ́ ti táwọn ẹgbẹ́ ẹgbẹ́ táwọn ẹgbẹ́ yẹn lórí rẹ̀ tó wọ́n wọ́n fẹ́ á ṣé báwọn ẹ̀ka sí rẹ̀ báyìí ìwọ́n wọn fẹ́ rí báyìí ẹ̀ tó bá yọ̀ bá sánà torí pé báwọn ẹ̀bá tá ìrún ọ̀lọ́ irun yóò mọ̀ wá ṣiṣẹ́ tó ẹ̀kọ́ ti rárá rẹ̀ náà papọ̀ àbáwa àdúràbùn àbáyé wọ́n lẹ́ni tí ọba ti rí báwọn tí wọ́n bá láti dáadáa tó tọ̀ wọ́n lọ́mọ yìí pé owó lẹ́kùn kẹta pẹ̀lú tó ń fi lọ́dọ̀ lọ́rùn àyàrí pé òun tó ń jìnà tọ́rọ̀ sí òun lẹ́gẹ̀rẹ̀ òun

إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهنا وإلهكم واحدا ونحن له مسلمون. أنا أبا أبا لك ولا أتم بالجوار léyìí tó ṣe wípé ọlọ́ọ̀bà àlejò lágbọ̀mọ̀ ẹgbẹ́ wọn láti jáde lọ àlàríkìtà rẹ̀. Àwọn mùsùlùmí, ọlọ́ni wọn látò áwì, máa wà látò áwì láwọn wọ́n tẹ̀ fíìsì tún. Ẹ mọ́jọ ma bára yín ṣe fàáfà. Ẹ mọ́ ma bá wọn ṣe fàáfà. Pàpàá jùlọ àwọn Yahudi àtàwọn Nàìjíríà àwọn náà ní àrùn ìtìdáàrùn. ẹ gbọ́dọ̀ jọ máa bára ní ṣe fàáfà ìlà abẹ́lẹ̀ ti ìyá àpán àyàbí jẹ́ ìbáṣe fàáfà eléyìí tó dáa ó ti dàgé pé eléyìí tí àwọn àbá yẹ àwọn àbóṣẹ́ ìbílẹ̀ fún wọn látò máa sì mọ́ wọn lòun ni ló bá yẹn náà àbáwa tó lè pé inú àwọn tó jẹ́ ìdílé ni wọn. àbíká ìsọ pé àfáwà ìgbìmọ̀ kẹ̀dé àwọn ọmọ wọn kí láti wọn. wọ́n ní àfáwà ọ̀dádà àti àwọn ẹlòmíì náà náà wà fà wọ́n ní àdìyí àyà mọ̀tòkà wọ́n ní ti pààyà ilẹ̀ torí tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. torí pé àwọn ọ̀rọ̀ tó sọ níwájú ẹ̀ wọ́n ní wà lámúyẹ́ pọ́nmọ́ àwọn mùjáde náà

nígbà tí ọlọ́run àlẹ́bí mọ́ta ti àárúnà ẹ̀sọ́rì tí ọlọ́run àlẹ́bí mọ́ta ti àárúnà ọlọ́run àlẹ́bí ti ti àárúnà ìtọ́lọ̀ nǹkan mú tó tọ̀ wá ní pé fàbúrà dàwó kọ́wọ́lá ń da yìí náà hmm? làǹdà ó yẹ́tẹ̀ẹ̀tẹ̀ jẹ́rọ àwọn yàtúṣà fẹ́ bá dọ́dọ̀ rẹ̀ fún ìrẹ̀ mọ́ fẹ́ bá dọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lè bá sọ̀rọ̀ pé ẹ̀mọ́ bá yíyan gbọ́

ẹnìkanlẹ́ bá sọ̀rọ̀ yìí tí kábà sọ̀rọ̀ tó lé ní àbí kábà sọ̀rọ̀ tó bákan ẹnìkanlẹ́ bá sọ̀rọ̀ ṣé onípò rẹ ẹnì yẹn jẹ́ ni aṣáájú kan lọ jẹ́ ni tó bá jẹ́ aṣáájú agbọ̀dọ̀ bá sọ̀rọ̀ pẹ̀lú ẹgbẹ́ jù agbọ̀dọ̀ fún gbogbo àwọn ẹ̀kọ́ tó yẹ ká fún un. a sì fi ọ̀rọ̀ kalẹ̀ níbi kalẹ̀ tó mọ́ ọmọ ẹ̀kọ́ wọn kì í ti pa wá bàbù òdodo lákàbẹ́ sàlẹ̀ yìí torí délé ní wà lè jẹ́ kára yàtí nìkan náà mélòó ẹlòmí náà tó wá wà ní ipò kan lẹ́nìí bọ́ bá ròdodo òun náà ìfẹ́ gbọ́ Ànábì sallallahu alaihi òun lábẹ́ àdìsí yẹn kó náà bá ti sàlẹ̀ yẹn. kí ni àdìsí náà àdìsí sọ́kọ̀ bá wà àdìsí sọ́kọ̀ náà. àdìsí sọ́kọ̀ bá wà àdìsí sọ́kọ̀ náà ó sọ fún wa àbáwa àbú umama àwọn ọmọ àdìsí náà wà. wọ́n ní àbáwa ẹ̀kọ́ pàtó gbọ́dọ̀ àmì wọ́n lọ bá àdìsí ìwé kó fi àwọn tó lọ́wọ́ mọ́tò náà já. báwo yẹn ti lè gbà?

ọgbọ́dọ̀ máa ń ka ẹnu ẹ tó máa jáde lé. Jẹ̀mọ́ kéèyàn lẹ́kọ̀ọ́ wáyé kọ́ lẹ́kọ̀ọ́. Sọ̀rọ̀ ẹgbẹ́ òkú tó lọ kọ́ láti bọ́ lọ́wọ́ rẹ̀ tó lọ pẹ̀lú rà. Tọ́lá ti lè lẹ̀ yálà ibi tó lẹ́ mọ́ lọ́ba ni o lọ́bẹ̀ lọ́ba ni o àbí bẹ́ẹ̀ ni o lápẹ̀jú e ibi tó ọbẹ̀ lẹ̀ máa ọ̀tọ̀ ọwá ń lọ́pàá gíláàsì nílò lọ́ndò àti gíláàsì mọ́tò ó fẹ́ sí gíláàsì mọ́tò wọ́n lè fi fẹ́lọ́lọ́ lọ́pàá tó lè sáré bá òkè yẹn kọ́dá padà kò sì kọjá tọ́wọ́ bá gíláàsì mọ́tò tí wá ó jẹ lórí ẹ̀ lọ́sọ̀ alẹ́bí sọ fún wa ẹgbẹ́ kẹ́ni o ó ká lóko wa lápá ta ara wa tó wà mọ̀ jáde lọ ara wa. bákan náà alẹ́bí sọ fún wa pé wà lè yẹ́sọ àtàbẹ́ ètò lọ́kùnrin lóbìnrin wa kálíkìlì wa wọn kà wá. èyí máa jáde káàkiri láì fi tọ́jọ́ pàtàkì ìbẹ̀rẹ̀ fún ìrìn lọ. mo lọ pàtàkì jáde lọ sí lọ́wọ́ abẹ́rẹ́ ọgbọ́rọ̀ lọ́wọ́ abẹ́rẹ́ ẹnu fẹ́ wa láti lè dìde lóhùn. bá máa lọ wò máa káàkiri ìrántí ọ̀tá àbà ní ìdọ̀dọ̀dọ̀ rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ni wọ́n fi ara kọfí àdì dípò tẹ́ pé àṣìṣe rẹ yọ̀rọ̀ pa ọ́ lẹ́kùn bí ti pẹ̀lú àṣìṣe yẹ tọ́lá ti dípò pẹ̀lú àṣìṣe rẹ níwọ̀n lórí àṣìṣe rẹ. lábẹ́ àdìsí yìí òun ni Ákàrí tó wá jáde, ìtàbà wa wà á kúnnú àlùmọ̀lẹ́sì, kúnnù mọ̀lẹ́sì. Wà á búnnù mọ̀lẹ́sì. Wọ́n ní kí wọ́n táwọn abẹ́mú wáyé nínú hìtìmọ̀ àwọn àlùkà òòrùn. Wọ́n ní hápùn alàdà áàfin, àkọ́mọ̀ lẹ́kọ̀ọ́ ọmọ ìdáàpọ̀ ọ̀rọ̀. Ọgbùgbẹ́ torí ẹ̀

kó lè pé wítì ní kọ́dà kó lè ni mọ́ńtì ní èyí lágbọ̀dọ̀ ní ayé kọ̀jẹ́ ìrìnà kó jẹ́ dé ilé bèbè kò jẹ́ ìrìnà kó ayé yẹn sáàtọ̀n àkọ́kọ̀ kẹgbọ̀dọ̀ wà nínú ayé yẹn tó lè kí ni mo ṣe ìwọ ni mo ṣe tọ́ta ọmọ bí yẹrẹ o kí ni àwọn kan dára lóṣù ẹ̀rí sọ fún mo ṣe fún mi ìgbà yìí èèyàn mélòó ni mo lè sọ pé kò àwọn ọmọ mi ìgbà yìí èèyàn mélòó ni mo lè sọ pé kò àwọn àlè dára jù bó wá tó mo ládàá náà ó kò máa rò náà lóṣù lọ ee èèyàn mélòó kọ́ mọ̀ tí mo ti tà sí ìgbà yìí àwọn àti tí olóko ti báyìí. èyí ó máa jòkólẹ̀ tí wọ́n náà tọ́wọ́ láti tọ́wọ́ ń pè mẹ́ta ara ma wọ́n náà máa wò pé ìrọ́pọ̀ jù báyìí tọ́wọ́ wọn wá sí máa ìjọpọ̀ jù ọ̀rọ̀ ọmọ ààrẹ máa tù tọ́wọ́ á dé ti pé dáadáa tọ́wọ́ á ẹlẹ́ẹ̀kejì wà sáà pẹ̀lú méjì bí àrọ́bà ìyẹ́pọ̀lọ̀ láti ó pèsè ọmọ fífẹ́ lọ́wọ́ wa rẹ̀. Èdè ìta àtọ́ lákọ̀ọ́kọ́ yẹn nítorí àjèjì tó jẹ́ ìbéyìn. Ẹlẹ́ẹ̀kejì náà kódà kì í bẹ̀ẹ̀ pariwo lójúmọ́ pẹ̀lú tó yà ní ọbẹ̀ náà. Ọbẹ̀ náà láàárọ̀, ọbẹ̀ náà lálẹ́, ọbẹ̀ náà láàárọ̀, ọbẹ̀ náà rọ̀ olóòrùn tẹ̀lé ìyá náà o wọ́n ọmọ tún àjọ àti ṣe kọ́lẹ̀ ìgbẹ́ mọ̀ tún àjọ àti ṣe wọn náà gbọ́ mẹ́lẹ̀ bá dé wá ìjọ́ ti wá sí lọ́wọ́ lẹ́sì ẹ̀sùn bá nílé nọ́mbà ẹ bá bẹ́ẹ̀ tó kíra bá sọ wá sí. yóò tọ́ ọ náà lọ. ó ní pàtó à ń bẹ̀ náà ṣùgbọ́n gbà tó bá bọ́ wà sí kan ni nígbà wá sí owó orí tó ṣe inú ìlú jẹ́ ọ̀fẹ́ Kọ̀ọ̀tì tó tó pẹ́ tó tàbí àná. Ìtọ́wọ̀ rẹ̀ tí lọ́dọ̀ wá náà ní kíni tàwásólù kí lápẹ̀ àtàwásólù ìṣe ìsíwájú pẹ̀lú àwọn tó olórí tá a bá ti. torí ìdí eléyìí èyí tó pẹ́ jù lẹ́yìn nínú nǹkan tí ìjọba ti ń ṣe wá kápúyà sí ẹ̀rù náà pàápàá jùlọ àwọn obìnrin wa lóbi jẹ́ sí wípé àwọn tí wọ́n máa ń tàn wọ́n jẹ lọ́pọ̀lọpọ̀ bà ibẹ̀ ni wọ́n máa ń lọ tẹ́sì kan ò níye wọn bẹ̀ rárá ẹ̀sìn ìyẹ́ lórí pẹ́rẹ́ ìrì ti lọ orúkọ ní àgbàdá ń gbọ́ mẹ́ lẹ́yìn gbádá wákà àwọn àti wọn gbogbo láti jọ ń bá wọn sọ àwọn àti wọn gbogbo láti jọ àpá àti mo kékeré láti lọ́dọ̀ wọn kọ́lọ̀ kọ́ bá ṣe dáadáa fún wọn àpá àti àti bíi ọlọ́mọdé bá lọ́rẹ̀ bí wọn àpá àti wọ́n máa ń ṣe àtọ̀lápù fáwọn obìnrin àtàwọn àtọ̀rẹ́ wọn kan méjì. Òbí ti kọ̀ máa kọ́ ọjọ́ ìgbà á sì kọ́ wọn. Wọ́n kọ́ ní ìparí pẹ̀lú. Nígbà wọ́n wọ́n kọ́ ní ìparí. àwọn ní tó kọ́ báyìí. Àwọn tá a jọ́ àwọn fún mọ́wọ́ ni. ti lẹ́rù, wọ́n bá jùlọ lẹ́rù wọ́n fún akọ́bílẹ̀ ìgbà akọ́lá bàbá tó. lẹ́nu tó yí wọn nínú ẹ̀sìn gbà náà wọ́n wá ìwọ́n pa òṣèlú yẹn. kò tó wá ní wọn ní orí wá àti fún fún wa ti wá àtọ̀kùn ìjọba ìgbà gbára lọ ní abẹ́ ẹ̀ka ló wọ́n ìbá tẹ̀lé àwọn àwọn òkú àgbà àti àwọn òkú. jọba nígbà wáyé pé bẹ́ẹ̀ náà làbá ń bá lọ ni ẹgbẹ́ mi àwọn àbọ̀ ni wọn kọ sẹ́kọ̀ láti mú wọn kọ̀ lọ́wọ́ wọn kọ̀ láti pé wọn máa jẹ́ ní ìta rẹ̀ tẹ́lẹ̀ sí. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àtọ̀ láti lé ní ìbẹ̀rẹ̀ tuntun pàdé. káwọn tí wọn ti gbà láti ṣùgbọ́n ọ̀pọ̀ bí àgbàlá àtúlẹ̀ yìí ti bẹ̀rẹ̀ sí máa ìwé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ọbẹ̀ kìí fẹ́ẹ̀sì làwọn náà máa lọ. bí àwọn ọmọ ẹni ní connection àdáàbò àwọn ẹ̀ka àgbàdo rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ ayé tó ń bá ti jìkọ́lá àwọn tẹ̀ táwọn ti ti kúlá láàrin lọ́dúnta mọ́ nígbà yìí bàbá yìí bàbá yìí olóògbé yìí pẹ́. Súnà rẹ̀ jẹ́ yíyá wà lóta náà. Àti ìjìnlẹ̀ ní sílẹ̀ wáyé, àbẹ́rẹ́ ọ̀pọ̀ ìjọba máa lóde ní ìjọba. Ẹnì kan wá lè wọ́n lọ àgbàlá tó wá ní tí ìsinmi wá ní ìgbà ní pé àbá àbá náà yìí. Gbàdúgbò náà wọ́n fẹ́ tó wà ní wọ́n bá náà ní ìjọba náà lọ lè wọ́n dá lọ́jà wọn wọ́n ní ìsára látọ̀ àwọn láti rẹ̀ láti ilé ìlú lórí àwọn ẹgbẹ́ àti ìlú àbúgbà ìjà wọn ìlú bẹ̀rẹ̀ àwọn lọ wọ́n á dúró lọ. níjọ́ náà jọ́ òun ìdè gbàgbé tó ìdí wọn láti ìdè kọ́kàtà wákàtà pọ̀ wọ́n pọ̀ ọ̀rìn òun wákàtà náà òun làbẹ́ àdúgbò ẹjá jọ pé láìláà ìlàlá ìgbọ́nà láìláà ìlàlá ẹ̀rọ wa láìláà ìlàlá gráfẹ́tì yìí nínú àìrẹ́tì ọ̀ sílẹ̀ kọ́ ní àwa ìwọ́ fáwọn èèyàn àwọn obìnrin ọkọ̀ ọ̀tọ́ tó ń ta kùránì gbogbo àwọn ọ̀tọ́ tó ń bàtà sí ibi ìrọ̀ ọkọ̀ àsìkò tó yẹ pé yóò tó máa pa lórí ilé òun gara bẹ́ẹ̀ lò tàbí yàgbẹ́ ní gbọdọ̀ láwọn àsìkò kan tó fi ń pé àwọn tó jáwé ní rí wà ọmọ ìyá dáadáa mẹ́sì tó lè pa ààrẹ lẹ̀ fún àwọn kan tẹ́lẹ̀ máa wọn tí ó wà pẹ̀lú parapọ̀ wà sí kan tàwa àti àbálẹ̀lẹ́ wà sí kí o ti ń sáfẹ́ àwọn èdè tí tó bá láti ètò tó náà bá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá lè ní kò ní báyìí lẹ̀kọ́ mọ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá ńlá ní wọ̀n ní báyìí lẹ̀kọ́ mọ́tẹ́ kó ká bá kíyèsí ní ẹni bá wà ọ̀là láyé àwọn ilé gbọ́dọ̀ wà ó èèyàn gbọ́dọ̀ jẹ́ iná tí ọmọdé lọ rẹ̀ ọba rẹ̀ jẹ́ ó ṣe lákìyèsí ní ká mú bàjọ́ gbogbo ẹni lè wà nípò náà èyí rí bí o

ó dájú ẹ̀kọ́ àwọn mòmìnì olùwà láti jáde ìlú ara lè kúta. Ẹgbẹ́sẹ̀ máa bá wọn alẹ́ ọ̀gá ẹ̀wọ̀n bá wọn ti fàǹfà. Ilé ọdún lẹ́sì ní àbáfẹ́sán. Àyàfikọ́ jẹ́ ọ̀nà tó padà mẹ́mọ bá ń bá wọn ti fàǹfà. Ilé ọlọ́dún iná lọ́dà ń mú ìlú. Àyàfà àti ọba wa ń sàkó sí nínú wọn ẹ̀fà wọn jà. Àti wọ́n sàkó sílẹ̀ ẹ̀fà wọn jà ńgbà náà. Bàbá mi ti ṣe ìrù Mẹ̀dínà. Tọ́mọ̀ ń pa ìsìlámù láì ìrù Mẹ̀dínà. àrùn wà láàrin àgbẹ̀bí àtàwọn yòówù ní ìlú náà. lẹ́yìn láti kó ìgbà sílẹ̀ ní abẹ́ ọ̀rẹ́ ìlú náà fẹ́ẹ́ máa fi láàmú abẹ́ máa bẹ̀rẹ̀ lẹ́yìn abẹ́ máa bẹ̀rẹ̀ lẹ́yìn fẹ́ẹ́ máa bẹ̀rẹ̀ lẹ́yìn. ẹ máa fẹ́ lábẹ́ ìpè ìlànà náà pọ̀ ìlànà yóò máa kàwé àti ìpè ìlànà yìí. ìgbésọ́wọ́ tó wà lọ́lẹ́ sọ fóun ò ní fara máa èyí wọn ló kẹ́ni èyí wọn lọ́wọ́ kàtà báwọn lọ. Ọlọ́wà ni wà kú ló àmàtàbí lẹ́bí òṣìlá ilẹ̀ ìdàwà òṣìlá ilẹ̀ ìwọ̀. Ọlọ́jọ́ ìlú ní ẹ̀kọ́ fún ẹjọ́ ìwọ̀ yí pé àmàtàbí lẹ́bí òṣìlá àwọn nígbà tó ti sọ̀rọ̀ àti tọ́lọ̀ ọba àdékọ́ látọ̀kalẹ̀ fún wa. Wọ́n mú òṣìlá ilẹ̀ ìwọ̀. A tó nígbà tó ti ọba àdékọ́ látọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà ní ẹ̀ta ọ̀rẹ́ ìtò kí ni bẹ́ẹ̀ bẹ̀ òun lè tẹ̀ sí ọwọ́ tẹ̀ sí ọwọ́ bá lọ́pọ̀lọpọ̀ yìí ti bẹ̀rẹ̀ ọmọ aláyé lòdì wọ́n ti fọwọ́ fà wọ́n ti yí wọ́n ti tẹ́jì àwọn tó dòdò lọ ẹ̀ wọ́n ti fi gbà lẹ́kọ̀ọ́ ìwà àwọn ọ̀rọ̀ náà tó jọ́ wọ́n ti parẹ́ kò mẹ́ẹ̀. ọlọ́run bá lè tọ́lá sọ ọmọ ẹgbẹ́ tó yẹ wọ́n ń gbé àwọn àwẹ́ tó ṣáájú wọ̀nyí náà mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́

àwọn là ń gọ alùkùránì kalẹ̀ fún ọ. Láti náà, àwọn ọlọ́wọ́n bá gẹ́gẹ́ wí pa ọlọ́wọ́n bá bá sọ àwọn tíra kalẹ̀ fún àwọn arúrù kìtàbí ìsáájú náà, kàdáríkà sáyà ilẹ̀ ìkà, àrìkìtà bẹ́ẹ̀ náà àwọn ọmọ lásán kùránì kalẹ̀ fún àdébì náà. والذين آتيناهم الكتاب يؤمنون àwọn ọlọ́wọ̀n ọba àbẹ́ iná wọlé ti sábà àwọn táwọn ọlọ́wọ̀n ọba ta sọ síra kalẹ̀ mú nínú wọn náà àwọn akọ́sẹ̀ síl wọ́n níbi àbáwa àtìláì gbọ́dọ̀ sàkáàlì ẹ̀ gbọ́dọ̀ àwọn ìyàwó gidi ìgbọ́dọ̀ padà pàrọ̀ láàrù bẹ́ẹ̀ náà ni àbáwa Salmanu Farisi ó náà padà pàrọ̀ láàrù inú àwọn tó lè kéde inú àwọn tó lè pé àlòlè kìtàbí ni wọ́n àwọn ilé ìlú inú ma ní wọ́n ní gbàgbọ́ sí wọ́n ni ìtò ń bẹ̀ẹ̀nú wọn náà bá kẹrẹ náà wọn áwù láì àìmọ̀ṣìlìkò nínú àwọn tó jẹ́ àwọn mọ̀ṣìlìkò náà Láàrin nínú ẹni tí ó ní gbàgbọ́ sáré Kùránì náà. Wọ́n máa yẹ kí á tún fi àyà ti náà. Wọ́n máa yẹ kí á tún fi àyà ti náà ìlà lọ́kàwọ̀. Ọlọ́lẹ́ni sọ̀rọ̀ nípa pàlù Kùránì, àyàbẹ̀ tó wá jẹ́ dèrè ìlú nípa pàlù Kùránì. Wọ́n máa kún tọ́jọ́ sí omi lọ́gbìnrin. Ọlọ́ni ìlà nẹ́rì, wọ́n máa kún fún ọ ọmọ kẹkẹta kátó tó àlùwà nìkalẹ̀ mọ́ Wọ̀nà àtẹ́kùnkù nílẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀sì ni ó lè kọ́ kẹ́kẹ́ kọ́ bọ́wọ́ rẹ̀ kọ́ kẹ́kẹ́ láti kátó tó àlùwà nìkalẹ̀ mọ́. Ìdánlá dábà lùmọ̀rù sí ìrúnmọ̀ ọlọ́ní jíjà tó bá lọ jẹ́

والذي بعد بالرسل رسولا منهم يتلون عليهم آيات يتلو عليهم والذي بعد فيهم من دين رسولا منهم يتلو عليهم آياته Ọlọ́ni àwọn ọlọ́wọ̀ bá la gbé dìde òjíṣẹ́ kan nínú wa ó yẹ kó tá à ń sọ yìí ó wá àwọn òbí yìí àwọn ẹsẹ̀ kó wọn àwọn ọkọ̀ wọn lọ́jà. ọlọ́wọ́ máa lè sọ lásán yẹn bọ́lọ̀ ti là á yẹn wọ́n jẹ ká sẹ́ńdẹ̀ ọlọ́wọ́ tó wá bọ̀rọ̀ nínú ìṣúlọ́sọ̀ ìbùkún tọ́lọ̀ máa lè sọ lábẹ́ sọ ìṣe sí wọn tòun ti bọ́lọ̀ máa lè sọ láti dé kó wọn pé òmíyì òun náà ni àti ìrànlẹ́bí ti jáde tòun ti bẹ́ẹ̀ ọlọ́ni wọn kọ́lẹ̀ lẹ́gbọ́n dábàá mọ̀ rí ní ádá ìlà èkó lè sàrọ̀ wọn kọ́lẹ̀ lẹ́bí nàgbàgbọ́rú ní náàdá ilẹ̀ tó jọrọ̀ وعانا وعليه قوم آخرون وقد جاءوا ظلما وزورا قالوا أكافر الأولين قل لي القرآن سوى

أنا اكتسبها ويحمل عليه أخرى واصلة فأنا بيلقى الأخرى قرآن قرأت عليه أما واحد يسمني وأقول له قلت له قلت ورفع الكل يعني في الصوت ما في أنزله الذي أنزله أنزله الذي يعلم السر يعني تنطق على ومن كل ما تنفع فوقه ما في السماوات وما في الأرض إليه ọlọ́ọ̀bà àdẹ́sẹ̀ ọlá a máa fẹ́ ìfẹ́ rẹ̀ tó gbọ́tọ̀ bá ti máa fẹ́ tòye tòye lájúwà àyáàtùn báyìí náà tó ń rí dúdú níláti ìyàwó ọlọ́ní ẹ̀rí alùkùránì àwọn àmìnì tó bojú wọn tó sì wà nínú káyà àwọn ẹni ta fún ní mọ̀ lọ àwọn olùkọ́ náà bá gbọ́ lódodo Ọlọ́lẹ́ni ṣàwòtọ́rọ̀ lábọ́ àdùkùránì, ìlàzọ́ nìmọ́, àyàbàwà lábòsí, àwọn ni wọ́n tàfà àdùkùránì. وقالوا لولا أنزل عليه آيات من ربه نعم قل إنما الآيات عند الله ولو أنا نذير أرني أرى المشركون وقالوا لولا أنزل عليه آيات من ربه إيه سيطلع ما هو عليك ولا

a na pé wà pẹ̀lú ayà tó tẹ̀lé yẹn pé àtọ̀nú ọ̀rọ̀ tẹ̀lé ń pe ní mùsùlùmá náà ń sàdédé wà tẹ́lẹ̀ wọ́n wà tí olùsèkìlọ̀ tó ojú wọn ni mo jẹ́ o. أولم يكفيهم أنا أنزلنا عليك الكتاب Ọlọ́run ní lẹ́kọ̀ọ́ wáyé kó tó wọn ní Ìpele ìfẹ́ràn ọba mú sọ àrùkùrá nìkalẹ̀ mọ́, ìdáadé ìtọ́ǹkà fún wa. Iná bí ń dá ní kàlọ́rọ̀ náà. Ọlọ́ ní ilé ìtàṣe, àánú lájẹ́ kó jẹ́ ẹ̀. Wọ́n ti fẹ́ra ní bá orí yìí yìí omi nù. Ó sì máa ń jẹ́ ìrántí ní gbogbo ẹni tó wá gbọ́ náà ọ̀fẹ́ gbọ́.

ọlọ́run tó lé lẹ́rù láàrin mi ẹni tó bá ń sọ̀rọ̀ yẹ fún ọ̀tọ́ wá jẹ́ fún ìtura sọ̀rọ̀ yẹ fún ọ tó bá yẹ kọ́ ọba ń gbà ṣe ìyàbọ̀ tàbí pé nìkan bí àtẹ̀tẹ̀ yá fún báwò tó sí àwọn ọ̀ka ṣe ọ̀la ẹ̀ ó kábàámà. Ìjọba mi láì bẹ̀rù. Mẹ́tì bá wọ́n sáré fún wọn náà. Ètò ọ̀rọ̀ ìlà àkọ́kọ́ sí. Ìyẹn ti tó wù wọn náà. Ọwọ́ á sì lópin ẹ̀rọ náà kó o tó tọ́lọ́ ìgbé mọ̀ wá pépè wọ́n máa lọ sí ọkùn mọ̀ wá rí ọ̀rọ̀ rẹ mú wọ́n mọ̀ kọ̀ọ̀kan ni torí ìdí eléyìí Gẹ̀rẹ́lẹ́mùnà bí ń tàná ọlọ́ọ̀rọ̀ ìdójúmọ̀ àwọn nígbàgbọ́ sí gbogbo ń tọ́jẹ máa ìbàjẹ́

àti lásìkò ta ìyà yẹn sí lájá àwọn ọmọ ilẹ̀ àtàrà ìyàwó ọ̀bá tí wọ́n bá rẹ̀ tẹ̀tẹ̀ náà bẹ́ẹ̀ ni ló sọ tẹ́lẹ̀ báyìí ní sọ́rọ̀ ṣeéṣe ọwọ́ rẹ̀ ìyàwó àti àwọn àti ìdíkó bíkan ọ̀rọ̀ ní tí ó bá yẹ pé a ti sọ bá àyẹ̀ pààyẹ̀ rẹ̀ náà nípa rẹ̀ ìyàtọ̀ lọ́pàá lérò ṣùgbọ́n náà lè máa ti àwọn ìyàwó onírànà òbí àwọn onírànà ààrẹ táàkọ́ ní ìbáwọn náà ní báyìí ara ìyà káàkiri ìdíná ọ̀rọ̀ ni ọ̀páyọ́ bá wọn lóbi bì ṣùgbọ́n wà wọn láàyè ṣòro wọn ní kúrámà pé lóṣìṣẹ́ táwọn tẹ̀ òun lọ́ fa eléyìí. Ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ láti wọ́n mọ̀ wá béèrè lọ́dọ̀ rẹ̀ wọ́n mọ̀ kẹ́jú béèrè pé kíyàwó jẹ̀ jẹ́ ní kíákíá. Ọlọ́ ní ẹ̀nà mọ̀ ipé ìyá ajá náà dàmọ̀ ayé tọ́tọ̀ ń lè kàfìrí yẹn. Ó ti wà ní ẹ̀nà láàrín ọkiri táwọn kàfìrí.

ẹ máa jẹ́ àjẹyó ìyàtọ̀ ẹ̀bẹ́rẹ̀ yẹn ìgbà tó bá ti tí má ti sọ ọ̀rọ̀ náà tó tí ọ̀la ti gbọ́ ìyá náà lọ́rọ̀ lọ́wọ́ kan sí abẹ́rẹ́ nǹkan náà kọ́nà jọ̀rọ̀ lọ́wọ́ kan òjì àwọn ọmọ àti bọ̀ tá àwọn tí òkú ọ̀tọ̀ lọ́wọ́ kan òjì orí ti bá dúró gbogbo ẹni tí ọ̀la ti sọ̀tọ̀ lọ́wọ́ lọ́rọ̀ lọ́wọ́ kan òjì ẹ wá orí àti òjò ìyá ọ̀pá bẹ lókè lọ́mọ bẹ́ẹ̀ sáré àwọn wà láàrin ọlọ́wọ́ àti ọ̀pá òtọ́lọ̀ náà ti jẹ́ ìjọba ìdáàbà yìí lẹ́nu jẹ́mọ́ wa rọ̀dọ́nù lọ́lọ́rọ̀ ń tẹ́ra dá ọlọ́rọ̀ rọ̀dọ́nù lọ́lọ́rọ̀ ń tẹ́ra dá ọlọ́rọ̀ jàkátò ìdíkí ẹ̀rá wà fà ìdí ìwé ti lọ́rọ̀ ààrẹ ìdíjẹ́ ṣàwárì ẹja ń gbàrọ̀ àbúrò àbẹ́rẹ́ àgbàdénà àbẹ́rẹ́ òkúrò òkúrò lọ́rọ̀ àti wọn àti ìjọba aláàbẹ̀ ti fà àti wọn àti ìjọba aláàbẹ̀ ti fà lọ wọn àti wọn àti ìjọba aláàbẹ̀ ti lànà wọn فأعطنا إلى ربكم ترجعون فأعطنا إلى ربكم تكلعون أكلوا وجدوا ولا تفصلوا أطيعوا وجدوا فلا تظلموا وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تكلعون أجلس الجوع ما تعبدون ẹ̀dá lè kò ló wá ẹ̀ máa kò ló má òyìnbí ọ̀dọ́ lọ́rún là ó padà sí i òyìnbí ọ̀dọ́ lọ́rún là ó padà sí i ẹ̀dá lè kò ló wá ẹ̀ máa bá kò ló má ẹ̀dá lè kò ló wá ẹ̀ máa kò ló má òyìnbí ọ̀dọ́ Bóyá òkú àwárí pé ìdí wọlé. A ní ìgbà béèrè. Wọ́n máa fi nọ́mbà mi nílẹ̀. Ẹjọ́ bá dé béèrè. Táwọn béèrè béèrè. Lọ́wọ́ ìgbà tó ń bá àwọn àwọn àwọn ìta bá sì máa ń lò lọ́wọ́ ọ̀gá. Ìkó tẹ̀sán lọ́wọ́ ọ̀gá. Oríṣi eléyìí zero one lẹ́ẹ̀kan ní zero zero six six two six seven nine zero one abájú bẹ́ẹ̀rù àìsàbẹ́ ìlú ẹ̀yìn tí wọ́n ní bẹ́ẹ̀rù òkú wà ní sábà wà lọ́wọ́ àyà àdáhùn bákan náà bẹ́ẹ̀ tí ìwádìí ti múlò lọ́wọ́ lẹ́nu táwọn ilé àwọn sáàsù ààyè nípa ìjọba wọn àwọn ọmọ ìmáàmù wọn ń sàtọ́ àwọn gbogbo wa àwọn ọmọ ìmáàmù sọ̀rọ̀ níbi ààyè tí a fi hàn lópin rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹnu tó kù náà kọ́lọ̀ kó ti kárò mi o ìráwọ̀ ti yára ha mọ̀rọ̀ mẹ́yìn káàtì mọ̀ yé pé a ní máa sọ ọ́lẹ̀ pé dandan wọ̀ lálọ́ ní o ní a máa rótù lálẹ́ yìí tí a bá ti rótù a tún bá wẹ̀ lọ́la nìyẹn o tó ti yé a kà á tó pé ọmọ nìyẹn tí wọn bá ti rótù lálẹ́ yìí nígbà tí rótù lálẹ́ yìí kò kàlùkù lápàdé àwọn àyímọ̀ wa ní ìdí tí a bá ti máa ń fi hàn àbẹ̀lọ́ bàtà lánàá ní kọ́lọ̀ tí a lọ́wọ́ ìgbọ̀ fún wa àbá ìbá kọ́lọ̀ kò tí wọ́n tó fún wa wọ̀lẹ̀ kọ́lọ̀ kọ́lọ̀ tí wọ́n tó fún wa àti ìlú wa ti lápapọ̀ ìrà lọ sí àwọn àwọn ọ̀rẹ́ ẹ̀ àwọ̀ àti kí àjọ àti olóògùn rẹ̀ àti pé olùkí